أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 السلام عليكم ورحمة الله وبركاته أدوقف ولنغبا الله وبتي أتصيني ودي أسكو إلوري لأباناني أدوقف nílòní afẹ́kà nínú àwọn orí ọlọ́run ọba yìí tí ó ṣe fún wa ṣe ìtò ṣe fojúrí ni àbí tí ó ṣe fojúrí àti kí ní àti kéjì rẹ̀ yìí tó kéré ni àbí tó tóbi abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kí a máa kan ìbànújẹ́ látàrẹ̀ àtọ́kíwá ah, lẹ́ẹ̀kan sí lórí ah, ètò wa èyí tí a ti ń bábọ̀ tí ilẹ̀ ti ta sí díẹ̀ ọ̀nà ah, ni àlàyé nípa ìlànà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ta masu súnlò ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a ti sọ ní tí ó jọ mọ́ súnà nẹ́bì sallallahu alaihi wasallam tí a bá ní kí a máa wòó síwájú kí àtórí àwọn ìdíwọ́ díẹ̀ wíkí bá wá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́dọ̀ ọmọ ẹ̀yà kọ̀ọ̀kan nípa wípé àwọn àlàyé tí a ń ṣe nípa súnnà nẹ́bì yìí kí a mọ́jọ dúró síbi tí a dúró sí ní eléyìí òun náà ni ó tó jẹ́ kí a tún máa lè gbìyànjú láì tó máa tẹ̀síwájú láìrí àlàyé tí a ń bá bọ̀ nípa ń tàà mẹ́sí lànà nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam lè tí a ń pè ní súnnẹ̀ àtìsọ́lọ́pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa nípa ń tàà mẹ́sí mafuhumu súnnà kí làgbọ́yé tí oúnjẹ súnnà gangan fúnra rẹ̀ wà gbọ́yé wò ló yẹ kí a ní nípa súnnà nẹ́bì kí ní jẹ́ bẹ́ẹ̀ Islam tí bá ní nǹkan kan tí ń jẹ́ súnnà gbogbo oríṣiríṣi ọ̀nà wọ́n máa ń lo súnnà fún àwọn eléyìí àṣẹ àlàyé náà fún wa bákan náà nínú tí a tó sàlàyé nínú tí ó ti síwájú nínú ọ̀rọ̀ òun náà ni ìdájọ́ èyí tí ń bẹ fún súnnà annabi sallallahu alayhi wa sallam bí ọ̀pọ̀lọpọ̀ wa àti ká sọ pé àwọn àdájọ́ tó di súnnà annabi amálàyé wa fún wa lórí ìyẹn náà tó súnnà annabi wọn ò sí ní bámu ẹ̀rí àti pé ìpínlẹ̀ ló súnà níbi pín sí kí sì yóò máa jẹ́ ìdájọ́ nǹkan kọ̀ọ̀kan gbogbo àwọn eléyìí náà ni a ti ṣe ní àlàyé sẹ́yìn fún wa lẹ́yìn náà la sọ fún wa kí pàtàkì súnà nábì nínú ìgbésí ayé mùsùlùmí kọ̀ọ̀kan àṣàlàyé eléyìí náà fún wa lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà la ṣàlàyé fún wa àṣepọ̀ tó wà láàrin súnà oṣù ọlọ́run anábì wa muhammad sallallahu àtàlàyé lẹ́yìn náà fún wa bẹ́ẹ̀ lásàlàyé fún wa àwọn ẹ̀rí nínú al-Qur'an al-Karim àbí nínú súnà nẹ́bì gbáfúnra rẹ̀ tí ń ṣe wá lójú ọ̀nì tí ń pa wá láṣẹ tí ń ṣe wá lójú kòkòrò láti mọ́ fi ìlànà nẹ́bì tá mọ̀ sí súnà ẹ̀ kalẹ̀ láti mú dání bó ṣe tọ́ àti bó ṣe yẹ gbogbo àwọn eléyìí àṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn náà àtúnṣàlàyé fún wa tààfíìmù as-sunnah inda salafil ummah ìbàbàrà súnà ìgbé súnà nábì tóbi lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ sáyé sáájú wa sáájú àwọn bàbá wa àwọn tó ìpẹ́ta bá rí a máa dà wọ́n pè a máa sọ pé bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá tó ìpẹ́ta bá rí a máa kà á ìrọ̀ kó lè lérí bí bàbá ńlá bàbá bí ogún sọ́gbọ́n ní inú àwọn tí wọ́n ti lọ àwọn táwọn sọ yíwọ́n iṣẹ́ èèyàn rádúradú tí wọ́n sáyé lásìkò tí wọ́n yíkẹ́ wá sọ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tí ọlọ́wọ́ bá máa ń pè dá sọ́rọ̀ ẹ̀sìn wọ́n fún mọ́lẹ̀ wọn lọ́nà òun náà ni àwọn tí wọ́n já wọn ní mímọ̀ àwọn afá ẹ̀rí kí ni bọ̀nàwó làwọn náà máa ń gba bàbára súnà nábì tó ń tọ́ka sí fún wa pé tó bá múrú àwọn èèyàn bá nì tí wọ́n fọwọ́ yẹpẹrẹ ọwọ́ àbùkù ọwọ́ ẹ̀tẹ́ àbójú kí ní bẹ́ẹ̀ kí lẹ́ ń sallallahu alaihi wasallam sọ àyè òní gba àwọn tají àrọmọdọ́mọ àrọmọdọ́mọ àrọmọdọ́mọ káwọ́ òde lẹ́yìn káwọ́ máa ṣerú ẹ̀ bàbá lọ síbẹ̀ ànílòkọ̀ mí ìta máa jẹ́ kọjá ilé iná fún wa lẹ́yìn náà làwá sọ́làyé fún wa ní tàjílù uqubatillah tàjílù uqubatillah man yastahimu bi sunnati wa lam yu'azzimuha ìkánjú jẹni níyà láti ọ̀dọ̀ ọlọ́run asàlàyé ọ̀nà tó máa ń gbà wá sáyé fún gbogbo ẹnikẹ́ni tí bá ń fi ojú yẹpẹrẹ ojú àbùkù ọwọ́ yẹpẹrẹ ọwọ́ àbùkù mú tó jẹ́ ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó bàbára rẹ̀ tí ó gbé tóbi tí ó gbé tóbi ní ẹ̀mí rẹ̀ tó gbé tóbi fún àwọn èèyàn ọlọ́run máa ń kánjú jẹrú wọn níyà a sì mú àwọn akàwé ọ̀rọ̀ àti àwọn àpèjúwe ọ̀rọ̀ wá fún wa lórí ẹ̀ orídi tí a wà tí a ti kúrò lórí ẹ̀ pé pé ibẹ̀ náà ni a dúró sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní <clears throat> ni mọ́kífù sálàfil umma mimma yu'aridu as-sunna kí ni sáǹdì àwọn wa àwọn àfáà àwọn ẹni rí tí wọ́n ti lọ nípa ẹnikẹ́ni ẹ̀rẹ̀ tó ń tako súnnà bóyá ń tako díẹ̀ ni àbó ń tako tanyanya ìkéyìí tó bá wù ọjọ́ ẹnu méjèèjì kíni àríwòye kíni spáǹdì àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣáájú wa níbàmú sí àwọn èèyàn tí wọ́n bá ń ṣe kíni o tí wọ́n bá ń ṣerú ẹ̀ amú àwọn àlàyé wá fún wa lórí eléyìí náà ní àwọn ọ̀rọ̀ tí a ti sọ sẹ́yìn ni gbogbo àwọn tí a ti wá sọ yìí ni ọ̀nà ló lè bí wa sí agbègbè wípé àwọn tí wọ́n jẹ́ aládàdálẹ̀ fẹ́ rí nì báwo ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ṣáájú wa bí wọ́n ṣe máa ń bá wọn lò àwọn tí wọ́n jẹ́ onífẹ̀ẹ́nú àwọn tí ẹ̀bá bara súnà nábì àwọn tí ń tàbùkù tí wọ́n ń fẹnu àtẹ́kan súnà nábì ẹ̀rí àbáwọn tí wọ́n ń gbógun ti àwọn tí wọ́n ń ṣe súnà nábì kí ni ó máa ń jẹ́ ìhà èyí tí àwọn tí wọ́n ṣáájú wa tí wọ́n máa ń kọ sírú àwọn èèyàn bẹ́ẹ̀ ráwọn tí ó yẹ kí á tẹ̀lénu ẹ̀rí àwọn tó yẹ ká tẹ̀lénu pápá kan bá wáyé ní sẹ́ńtírì táwọn bá ọ̀rá sọ̀rọ̀ ìjàmá láìsí méjì mìíràn tí wọ́n ṣáájú rẹ̀ náà tí wọ́n ti sáyé ó yẹ kó ń wò wọn láwòkọ́sì ọba ní àmọ́ mú bẹ́ẹ̀ tàmọ́ mú bẹ́ẹ̀ kò sígbà táà ní mú wa ìyà tí wọ́n máa ń kọ́ sí àwọn ọ̀sọ̀ fún wa pé eléyìí náà ló yẹ kí ó jẹ́ ìhà tí àwọn tá a bá lájẹ́ súnà lónìí káwa náà kọ sí wọn ní tí ò bá ní bí a lè ṣe yóò yà sí pé pa ọ̀ka ni kò ní já sí pé ká rí àwọn èèyàn tí wọ́n ń ṣe irú táwọn ẹni jìnjìn àwọn àfa ògbóǹtarìgì àwọn àfa tí wọ́n ti lọ́njọ́ tí wọ́n ń ṣe káwa wá dìde lé nìkan pẹ̀lú àwọn lẹ́yìn súnà káwọn wá táàgì irú àwọn èèyàn yẹn wípé wọ́n ṣàṣejù tọ́ba èèyàn lè ṣàṣejù lóòótọ́ níbi nǹkan mí tó fẹ́ practicalize ṣùgbọ́n ìpìlẹ̀ ń ti ń ṣe ìyẹn kọ́ látakò àṣejù tó ń ṣe ní ni o ìlà àbáwí àgbà ìpìlẹ̀ yẹn àgbà so kí yẹn practice Islam ó lè tàṣejù mọ́pọ́ ń ṣe Islam so Islam káwà àbáwí títí bá so tó ń ṣe làbáwí bẹ́ẹ̀ sì láàrin bá ni o tí wọ́n Islam ṣáájú rẹ̀ wí mọ́ta bá dálẹ̀ ta tún pé àwọn tí wọ́n ti tó kọ́ sí ìrìnlátorí àwọn sọ̀hábà nẹ́bí àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó wò kọ́ sí ẹgẹ́ bí àwọn ìlànà àti àwọn ẹ̀rí ìdarí inú al-Qur'an al lórí pé ní ìgbésẹ̀ wọn ìfẹ̀sìn wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà wá wá lọ́wọ́ àbọ̀ lárí pé àwọn tí wọ́n jẹ́ àwọn aládàdálẹ̀ èmi kọ́ ló ti bẹ̀rẹ̀ àwọn enífẹ̀ẹ́ nù tí wọ́n máa ń da ìsìláàmù rú èmi ti bẹ̀rẹ̀ kódà bí wọn ò ní sọ báwọn ń dàrú gbàmíràn mi ò sí màkà wọn ń dàrú kálukú náà wọ́n mọ̀ sí tó fẹ́ kí ni ìhà tí àwọn tí wọ́n jẹ́ ẹni ìṣáájú afghanistan di wọn èdè ń ti irú àwọn èèyàn báwọn yìí eléyìí náà inú àwọn nǹkan tí a ti mú ẹnu bà fún wa ni a sọ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ ẹni ìṣáájú wa wọ́n kì í fi ọwọ́ ìyẹpẹrẹ mú àbọ̀wọ́ kékeré tí wọ́n fi mú àwọn tí wọ́n bá ń ṣe irú ẹ̀ ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ aládàádálẹ̀ wọ́n kì fi ọwọ́ ìyẹpẹrẹ àbí ọwọ́ kékeré tí wọ́n fi mú ohun tí wọ́n ń ṣe sàkó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wa lórí eléyìí náà fún wa àwọn fún wa láwọn àkàwé ọ̀rọ̀ bí mélòó kan ní àkọ́kọ́ nínú tá a kọ́ bí ó yé wa nípa pé àwọn eré ìṣáájú wa bí wọ́n ti máa ń bá àwọn aládàádálẹ̀ lò ọ̀nà ni ta'limuhum wa irshaduhum wọ́n á kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n á sì ṣetán àti tọ́ wọn sọ́nà ìbákan méjì náà làwọn bábọ̀ lógun nínú kí wọ́n kọjá jẹ́ èèyàn àbí kéèyàn ó jèrè ogun bí wọ́n bá bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ ìtàǹfẹ́ náà nù alhamdulillah wọ́n juwọ́ tí ọ̀dá sílẹ̀ gbàyìn làwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wa wọ́n tó wá sí kìíní wọn ó yíjú padà sí wọn wá yíjú padà sí wọn eléyìí tó ṣe bá nature ọmọ ẹ̀dẹ́ ènìyàn mú náà nu ìyẹn náà làwọn arí pé ẹ̀sìn ọlọ́run ọba gangan fúnra rẹ̀ ọfàyè gbà á ìyẹn ló fata sọ fún wa wípé ńgbà bá ṣe iqamatul hujja tí wọ́n gbé ẹ̀rí dìde lé àwọn oní àdádálé àwọn bídíà lórí wípé ìtẹ́ǹtẹ́ yẹ ọba mo báyìí ti ẹgbẹ́ sí àná eléyìí ti takà nábì ní eléyìí takà nábì eléyìí takò súnà nábì tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ wà kú stẹ́ẹ̀pù ẹlẹ́kejì ìdá ti sàlàyé lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ yẹn lórí rẹ̀ fún wa ní òun náà ni bógdó hun wà bógdó bid'ihim kéyìn ó kórìíra wọn kéyìn ó sì kórìíra bídíà tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ láàṣọ lórí ọ̀rọ̀ ilé yìí fún wa lẹ́yìn bàtà mẹ́rin wánú al-Qur'anul Karim àti sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam àti àsáàrù àwọn tí إما أن يكون لله وإما أن يكون لغير الله كوثوث النفس إنه كي يوم بينهم بيافواره أبي كي يوم بينهم بيافو الله يدو جاء تلون وبين عبادة بل من أجل القربات عند الله إنه هو جوس تو باتا في لدو الله ني ẹ̀rí ní òjì ni jọsìn tó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ni ẹ̀rí ilé ìjẹ́ ọ̀kan wọ́wọ́ yẹndẹ́rìjò tàtà mọ́bdáhí alwàláhí الولاه والبراء، jáde lábẹ́ alwàláhí walbàrá tàlà bá ti tàlà yọwọ́ gbogbo àwọn eléyìí ni a ṣàlàyé fún wa nínú àwọn ọ̀rọ̀ wa tí ó ti ṣáájú nìyí bákan náà láti wa pé inú ọ̀nà tí wọ́n máa ń gbà bá wọn lò èyí tó jẹ́ ya lẹ́yìn ti fi ẹ̀rí hàn wọn tí wọ́n gbọ́ kórìíra wọn àbínú wọn ara ìnáà ni hajruhum wal muba'adatu anhum wa mujanabatuhum kéèyàn ta kété sí wọn kéèyàn dínà sí wọn kéèyàn ṣe ájírù wọn eléyìí inú àwọn kan tí ẹ̀rí gbé ni aṣọ ọ̀pọ̀lọpọ̀ lórí eléyìí náà fún wa ní láti mú àwọn àkàwé ọ̀rọ̀ wá rísìn tí ó fi yẹ kí èyàn ó ṣe kí ni o kéyàn ó takété sí àwọn tí wọ́n bá jẹ́ aládàádálẹ̀ àwọn onídídíà àwọn onífẹ̀ẹ́nú ó tó bí rísìn bí méjì ọ̀kọ̀ọ̀tọ̀ èyí tí a mú wá láti bí ó yẹ wa wípé ń tá mọ̀ sí àwọn onídídíà àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wa wọ́n máa ń ṣe ájírò wọn wọ́n máa ń takété sí wọn gbogbo eléyìí náà ó ní àwọn ẹ̀kọ́ nígbà fẹ́ kí a tó kọ́ ní abẹ́ rẹ̀ lẹ́yìn amú ẹ̀rí wá ní alkọ̀án àti nusuna nabi sallallahu alaihi wasallam tí ó ma jó kílẹ̀ sí wa pé wọn tí wọ́n bá jó ní fẹ̀ẹ́nu aládàdálẹ̀ ìyẹn ma ń fi ájírò wọn ìyẹn ma ń ta kété sí wọn so kájú ó yé wa kájú ó kílẹ̀ sí wa dáadáa ẹ̀rí nípa pé àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wa ni wọ́n ti ń bá wọn dídí àlò àwọn tá a ipa wọ bá ká láti ṣe ń ṣe kéèsì ọ̀tọ̀nu ipa mi ò sì ká ní oníkẹyàn ó sì dúró pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ nínú ọkàn ẹ̀ láti ilé máa dè pílẹ̀ pípa mi ọ̀ka ẹ̀rì ṣùgbọ́n tí pẹ́yìn ọba ká ọlọ́run yá sí èèyàn lé lórí ṣùgbọ́n tí pẹ́yìn bá ká bó ti yẹ kẹ́ ṣe nu kí wá sàwá tó yẹ pé tó yẹ ká ṣe àwọn àrí yẹn kan tó ń ṣe àwọn máa bẹnu ẹ̀tọ́ lu irú ẹni bẹ́ẹ̀ àbí ká máa tàbùkù irú ẹni bẹ́ẹ̀ á mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àpèjúwe wá fún wa nípa àwọn ẹni ìṣáájú wa bóun ni wọ́n ṣe máa ń ta kété bóni wọ́n ṣe máa ń jìnà bóni wọ́n ṣe máa ń ṣe ájò dáàmà sí ìyanilódì fún àwọn tí wọ́n jẹ́ àwọn aládàáda lẹ́ni bí a bá wò wò láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa títí dé ibi tí a bá dé yìí n tó gbà wá kò less than can be episode 71 wàlíyàn bí ìsinmi láì tabaraka wa ta'ala wa hawlihi wa quwwatihi lẹ́ni pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹgbẹ́ bí i àìsàn láyé fún wa ìbéèrè látọ̀dọ̀ ọmọ ayáwa kọ̀ọ̀kan Eh, àmì ìlú èkó yẹn àmì tí é tẹ́ ìlú èkó yìí nípa pé kìíní yìí ń kọ́ ẹ̀yẹ kí abábẹ́ni tí ó lápẹẹrẹ sọ́rọ̀ wọn ti sọ tán àti ilẹ̀ ìdáyẹn lòmí tí wọ́n tó máa sọ náà ni lẹ́nu láti máa tẹ̀síwájú láti jó kílẹ̀ sí wa pé wà mínà súnnà ti nínú tí wà mínà lè ilmẹ̀ bí súnnà nínú tí a fi mọ̀ pé ní báyìí ní mà nípa súnnà ó mọ̀ nípa súnnà kí pé táfà máa pàpè mọ́ra súnnà lè ní súnnà lè ní súnnà lè ní ìdí súnnà mú wá ó gbọ́dọ̀ yí wa kínú tó dé wọ́n mìíràn ilmi bí súnà nínú mọ̀ nípa ń ta mọ̀ sí súnà nábì alẹ́ ilmi bí wọn àríhì sálàfì òun náà ní kéyìn o mọ̀ntí kí ni o alẹ́ ilmu bí wọn àríhì asálàfù tùjáhù alìlbìdà òun náà ní kéyìn o mọ̀ stáǹdì àwọn tí wọ́n jẹ́ ẹni tùjáhù alìlbìdà ní ìbámu sí àwọn tí wọ́n ṣe kíni o àwọn aládàdálẹ̀ wà mọ̀ náà dìbò àsúnnà tí wọ́n mọ̀kàlì sí ìnára ha àwọn tí wọ́n kọ tí wọ́n du súnnà sẹ́yìn wọn tí wọ́n ń gbó lọ ẹ̀rí àbáwọn tí ìfẹ́ gbọ́rọ̀ pé ànábì sọ ní jàmá àbáwọn tó ìfẹ́ wọn gbọ́ tán gan tẹ̀mí iná wa aṣọ ìnà agbọ́n tẹ́ sọ ṣùgbọ́n tẹ́ wí ní àmì ṣe láíláí àbá béèrè wọn ní gílọ́fà gbàmí ẹlòmí àní ọ̀bá làkà ìmú àyè ní alẹ́ òtakò ìmọ̀ mú òkè odò gbàmí ẹlòmí ọlọ́takò bàbá wa ń sálẹ̀ kíní kan gbogbo àwọn kan wọn ni irú àwọn ẹni bá ní àwọn nífẹ̀ẹ́ ẹnu aládàdálẹ̀ ni wọn kí ni sáàdì àwọn ẹni ìsáájú wa kò náà ní tí a ń bára wa sọ̀rọ̀ lé lórí àwa lórí kí ni o pọ́ǹtì ẹlẹ́kẹta tàmà sí ajiruhum wa almubaadatu anhum wa mujanabatuhum kí a ta kété sí àwọn tí wọ́n jẹ́ àwọn aládàdálẹ̀ lẹ́yìn gbàtà mú ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú ìfẹ́ àwọn ẹni ìsáájú wa a tún sọ fún wa pé a tún máa tẹ̀síwájú náà ní láti kó mú wá fún wa nípa láì tún jẹ́ kó kílẹ̀ sí wa wípé àwọn tí wọ́n jẹ́ ní ìsáájú wa máa ṣe ń ṣe inú ẹni parí ọba ká nìkan ayọ̀ ti ẹ̀sọ́tọ̀ pípa rí ọ̀ká ní tọ́lọ́lọ́ nípa tapọ̀lọ́ha mọ́sítàpá ọ̀tọ́nù ẹbẹ̀rù ọlọ́run ọba akọ́dé tó bí Allah ta'ala nínú àwọn àsáàrù tí a mú láàrin kí ni Thawr ibn Yazid al-Kala'i wa kana qadariyyan wọ́n ni láti yẹ Thawr ibn Yazid al-Kala'i wa kana qadariyyan Thawr ibn Yazid ó pàdé al-Awza'i Imam Abdurrahman al رحمة الله عليه ابن عمر الأوزاعي الأوزاعي رحمة الله عليه يزيد ثور بن يزيد القلاعي أقد الإمام الأوزاعي أقد ولنا ثور بن يزيد يزن قدريا أنا كان قدريا قدريوني طبعا يجب قدريون جماعة هنا لهم wọ́n ń ta kó kádàrá pé kò sí ní jákọ sílẹ̀ gbàmí àwọn mí àgbà mọ́rẹ́sálà méjì nínú lẹ́bù sí táàfi gba kádàrá gbọ́ ìnímọ̀ nípa kó tó ṣẹlẹ̀ ọlọ́run kíkọ́ sílé ọlọ́run ìyọ̀ǹda ọlọ́run ọba fún tí kọ́ ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn kọ̀dàrí ìyá òun náà làwọn tí wọ́n ń takò apá kan ọ̀rọ̀ kádàrá àbí gbogbo ń ta àmọ̀ sí kádàrá wọ́n lárakùnrin wá pàdé alìmọ́bùlá auzain imam lobnan agbàfà nílùú lobnan ní bàbá náà wọ́n náà ti jáde láyé ń sin wá tó bí eh, ó lé ní 1,300 something years agbàfà ní ẹ̀rì nílùú lobnan ah, wọ́n ni fàmọ́dá ilé ìfẹ́ òrùn yádà Sọ́rọ̀ ibn Yazid ó wá náwọ́ sí bàbá mi láti kí wọn bẹ́ẹ̀ bá ti gbàgbé aṣọ fún wa pé kọ̀dàrí yòó mímọ́ ìtóhìmọ́ bí máa sábẹ̀ kọ̀dàrí yà nínú àwọn tí wọ́n fi allegation pé kọ̀dàrí yìí ní ẹ̀kọ́ tí wọ́n fi kàn ọjẹ́ kan if allegation kọ̀dàrí yìí ni láàrin èèyàn lórí pẹ́ nìyí ń kọ́ kò sí tẹ̀lé lérí ọ̀rọ̀ gbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ wọ́ ìgbàgbọ́ ẹ̀ ẹ̀rì ní òní ọmọ kírun kò ní ọmọ gbáwẹ̀ láwọn kọ̀dà rí àtàǹsọ yìí kọ́lá kò ní ọmọ lọ sí ájì kò ní ọmọ sọ àwọn ọjọ́ kìíní ṣe jọ kìíní ṣe jọ kìíní ìmọ̀ tí ń bẹ lọ́kàn wọn nínú gbàgbọ́ nítorí kéèyàn sára fún kéèyàn ó jẹ́yàn sí ni wọ́n ní sọ́ọ̀rọ̀ ibn Yazid al-Qala'i òun ló wá pàdé kí ni al-Imam al-Awza'i famada yadahu yani eh, famada ilayhi sọ́ọ̀rọ̀ yada bí sọ́ọ̀rọ̀ ibn Yazid bó ti náwó sí al-Imam al-Awza'i nìyẹn fàábà al bí àwùsá yìí ti lé kí ni o ló fi kọ nìyẹn ẹn yà mú da yádáhù ilé láti gba ọwọ́ ẹ̀ ó nawọ́ sí láti gbọ́wọ́ tọ̀hún kọ̀ ìmọ̀mọ̀lẹ̀ àwùsá yìí ọkọ̀ láti gba ọwọ́ rẹ̀ ọkọ̀ lọ yà sáwùr ìmọ̀mọ̀lẹ̀ àwùsá yìí súnà tó ṣe pé عرفوا المجاملة وعرفوا المداهنة لكنهم لم يقدموها وما مجاملة سيسبا وسي tàbí wọ́n mọ̀yàn tàn jẹ́ ṣùgbọ́n wọn ò ló ẹ̀ tàn wọ́n mọ̀ tí ọ̀dá wọ́n sọ́ra fún wọn fi sínú òfin ṣe ayé wọn ọ̀nà wọ́n sí alìmọ́mùlẹ̀ àwùzáyìn tọ̀hún dá owó ẹ̀ padà ni alìmọ́mùlẹ̀ àwùzáyìn ọwọ́n sọ pé ìrẹsọ́ọ̀rù ìmúnà yẹ̀zíbi alkaláyìn ìnáwó làwùká náà ti dórí alaka náà fi mọ̀ kọ̀ọ̀rọ̀ bẹ̀ tó tí mo jìnà sí ọ ìyọ́ rí ọ̀rọ̀ ayé ni

قال lè annahu kánà kọ̀dàrí ìjáni ẹ̀yìn ma ń tó jẹ́ ní bẹ́ẹ̀ fún kọ̀dàrí ìjáni orúkọ jẹ́ kanú àwọn kọ̀dàrí ìjáni tí lè ń tọ́ka sí fún wa jọmọ́ ọ̀rọ̀ nípa àwọn ẹni ìsáájú wáṣẹ́ sáàndì wọn tí wọ́n fi bá àwọn aládàdá lẹ́lòmù ní wàhálà fà kan lájọ tí ìsìláàmù ti ń bẹ àti lájọ táwọn alè ìmọ̀mọ̀lẹ̀ ọ̀sá ayé tí wọ́n ti sayé tó yé yìí tó jẹ́ súnà lótìtọ́ àti lódodo tó ń bẹnu ẹ̀fẹ́ lórú àwọn alè ìmọ̀mọ̀lẹ̀ ọ̀sá ayé pé ilé yìí apọ̀jù orílẹ̀ ìtẹ́ ìṣe yìí ẹ̀dùn gbogbo ilé ìgbàlẹ̀ ayé rú ìnẹ́gagẹnẹgán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ قال الحافظ موافق الدين ابن قدامة المقدسي الجماعي الأنبلي رحمة الله عليه لم كبان فون كبابنا الإمام ابن قدامة لم كيبان يونسي طبعا أثر كيام وليك أخواني فقره أبو جعفر الأوكيلي المكي في كتابه ضعفاء الكبير الضعفاء الكبير جماعة الإمام ابن قدامة المدرسي ألم كباني فوانكما لا من وما صنوا تراما إقامة الأداب الشرعية الأداب الشرعية والمنع, والمنع آه، المرعية jama nínú tíra yìí bẹ̀rẹ̀ wọ́n ti kọ́rọ̀ alì imam ibn Qudama bẹ̀rẹ̀ wọ́n ti kọ́rọ̀ wọn wá wọ́n ni káàna sálàfú yanhauna an mujalasati alil bid'a wal nazar fi kutubihim wal istima'u wọ́n nàrí ti àwọn àwọn tá a máa sọ bí ọlọ́run ọba ti sọ ń pa wọn pé walladhina taba'uhum bi ihsani radiyallahu anhum wa radu anhu ẹni bá tẹ̀lé wọn lórí dáadáa tí wọ́n ṣe máa yọ́nú sí wọn náà mo ṣe yọ́nú sáwọn náà ẹ̀rù àwọn tí wọ́n jẹ́ ẹni ìṣáájú wa yẹn ní al-imam ibn Qudama qala láti máa jòkó ti àwọn ẹni dédé à kájọ máa fòdígbòdì ìmáa yan wọn lọ́rẹ̀ẹ́ ìmú wọn ní kò rí ó sùn níjò kó bá pàwápọ̀ àṣìdẹ́ntálẹ̀ ìtàbálẹ̀ sára fún náà sára fún kèsèrú yẹn lánzọ́ kó àkàrà ìlú mẹ́ta rí lágbàjá wà nínú mọ́tò ìwọ̀n ní wọ̀ léèrè aláhùnmọ̀ tẹ́lẹ̀ torí ní bíbíà táàgbà kó sàṣejù anílò sàṣejù ní orí ìsá fún láburú dé ti ẹnu ó gbìyànjú ìdá ìbẹnu àtẹnu jama

wọ́n sì máa ń kọ̀ fún wọn láti máa tẹ́tí gbọ́ wọn láti máa tẹ́tí gbọ́ wọn ẹ̀hàn prógrámù wọn ni tí wọ́n ń lórí Facebook ni ìyí tó ń gbé sórí WhatsApp ni ìyí tó ń lórí Telegram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ẹ̀rì àti ìdí wọ́n ń ṣe káàkiri káàkiri ni wọ́n ń ṣe lójú ayé náà ẹ́ àbá fẹ́sẹ̀ tí wọ́n ni àwọn fídíòs wọn ni àwọn láìfù wọn ni wọ́n kọ̀ fún wa láti máa tẹ́tí gbọ́ wọn ìkọ̀ fún wa ní ṣe lórí gbogbo everybody ni wọ́n sọ fún wa pé no lórí ẹnikẹ́ni tí ò bá mọ́rẹ̀ láàfá àbúmọ́rẹ̀ láàfá òun náà mọ̀ fún ọ̀dángájíá tó ẹ̀hẹ́ wọ́n wá sọ̀rọ̀ kan lẹ́yìn tó wà bú ẹkún pẹ̀tọ̀ ọlọ́nkọ́sánú wa lọ́nkọ́sánú wa púpọ̀ mọ̀ àwọn náà ó dàbí ẹni báyìí ẹni báyìí wọ́n mọ̀ náà lẹ́yìn ìgbà tí ọkiri wọn lẹ́ni ànú tó sì pẹ́ rí kan lọ kiri wọn lẹ́ni ànú tẹ́lẹ̀ tẹwàá ní pẹ́rù yìí mọ́ lọ gbọ́n táwọn ìbídí à ń sọ jàmáà yóò wùlẹ̀ bàtà rẹ̀ àwọn táwọn bá ń sọ fún wípé ẹ má fi kí ni o ẹ má ka tírà wọn ẹ má máa gbọ́ lẹ́kṣọ́ọ̀sì wọn ó jẹ́ àwọn tí wọn kì í sọ àfa ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló dẹ̀ ẹ̀ràn rí kanlẹ̀ lénìí bàbá ń sọ ní pé ẹ fẹ́ fún wa ẹ fún wa ní freedom ẹ fẹ́ fún wa ní kíní kan ní wọ́n sọ àánú rẹ̀ ni wọ́n sọ àánú rẹ̀ ni wọ́n lọ sọ àánú rẹ̀ ẹ̀rì tó látàrí eléyìí a kì í wo bá mi bí kì í bá ṣe wípé a máa ń takété sí wọn ìgbọ́ọ̀rọ̀ wọn wọ́n dá lè mọ́ gbọ́ọ̀rọ̀ wọn onílà àwọn tán fẹ́ ṣe kí ni o tán fẹ́ gbọ́ láti ṣe rọ́dù fún wọn tán fẹ́ gbọ́ láti ṣe rọ́dù fún wọn mìíràn sì ni ó ṣòro ó jòkó ti fọ́pọ̀lọpọ̀ ọgbà torí pé wọ́n bá ń tọ́ dá ajé láàrin èèyàn gbà ní tó ní pé ó sọ wọn valákàtà alákòbí ẹ máa dá aṣọ́bò hà tí ìrújú ò ní lọ́mọ́ ẹ̀sìn ń bẹ nínú ìrújú tí ti rárá gbogbo ẹ̀rí kọ̀ọ̀kan ní ìrújú kọ̀ọ̀kan wá lọ́mọ́ tí a bá lóun ojú òkú ti yí ní jàmọ́ ohun máa yanjú ẹ̀ ah, ọlọ́njẹ́ jẹ́ kó orí nǹkan ní ìfẹ́ torí ẹ̀sùn mọ́ kò sí mọ́ sí kò sí sílẹ̀ lọ́yà ẹ̀fílẹ̀ yányá gbogbo ìrújú ẹnìkan kan bá fún wọn ní kìnnìkan kìnnìkan bá a ṣe máa ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò ìyẹn gan ayinu dọ̀láì ẹ́ òrìjínà àánú ni كما قال الشيخ الإسلام أبو الأباس بن تيمية رحمة الله عليه wọ́n bá bára wọ̀nyàn tó yẹ pé wọ́n dìde sí àwọn tí wọ́n jẹ́ ìdíbíà ni wọ́n fún ìsìlámù lẹ́pàá wọn bó ṣe tó àti bó ṣe àtìká ọ̀rọ̀ yìí náà fún wa ní orí àwọn ọ̀rọ̀ tí a ti sọ sẹ́yìn náà ni bákan náà jama láì tún jẹ́ oyé wa wípé àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wa àti àwọn aládàádálẹ̀ àwọn oníbídíà wọn kìí fi ọwọ́ yẹpẹrẹ àbọwọ́ kékeré wọn kìí fi mọ́rọ̀ wọn bẹ̀lá fi mọ́rọ̀ al-imam ismail ibn yaya abu ibrahim al-muzani lọ́nbá years lẹ́yìn hijira nabi a sì wà 1442 eh, years lẹ́yìn hijira ń fi <coughs> àbáyìí náà wọ́n sọ ní ọ̀rọ̀ wọn pé fọmọdé tàdà àmì ìfúndàlà ẹlẹ́ni ẹnìbọ̀dì tó bá dá àdádá lẹ̀ kan tó jẹ́ ànàkalẹ̀ ẹlẹ́ni kánà àlà hálìlì kíbla kàríjan nínà dín kánà àlà hálìlì kíbla àwọn lérú ní ohun tí ó máa trẹ́tìn àwọn mùsùlùmí látara àdádálẹ̀ rẹ̀ tó dálẹ̀ ẹ̀rì tó mọ̀ pé àdádálẹ̀ tó ń dálẹ̀ nì ọlọ́run sí àwọn kakù ní àwọn mùsùlùmí tí ó máa tako wọ́n tó máa wá tako ní lórí ẹ̀ bí à ń fẹ́ wọn dẹ́rù bà wọ́n à ń fi àwọn agbèfọ́ba àti ń dẹ́rù bà wọ́n àti ń sewá àti ń sẹ́yìn àti ń sewá ẹgbẹ́ wọ̀rọ̀ sí bàbá yìí sọ́nu onífàmọ́nà ìbùsádà àmì ìhùndọ̀lẹ́lẹ̀ kánà ẹnì bọ́ọ̀lù tó bá yí dáadáa lẹ̀ kan nínú ìsìláàmù yìí yóò padà bẹni tí ó tẹ́ sí àwa mùsùlùmí lọ́jọ́ iwájú báwọn boko haram àtàwọn ya ń gun wọn náà sí ń ṣe káàkiri ọ̀pọ̀lọpọ̀ ayé lè ní pé ìpìlẹ̀ wọn ni kálukú wa náà làwọn bí ẹ ti bẹ̀rẹ̀ ẹ̀rí wọ́n bá dáálẹ̀ tán bó pẹ́ bóyá wọ́n padà dẹni tó yẹ pé wọ́n padà mọ́ tẹ́ sí àwọn mùsùlùmí ó ní wàmínà díìnì mọ̀ rí kan bó sì pẹ́ bóyá ni wọ́n padà jáde kúrò nínú ìtẹ̀láfẹ́ olórí olórí ìlú ò ní jọ wọ́n lójú àbí ń gbà mí kan ti ẹ̀ jáde kó nú ẹ̀sìn yanyan gbogbo orú ẹ̀ náà lọ padà ṣẹlẹ̀ Al-Imam Ismail ibn Yahya Abu Ibrahim Al-Muzani ọlọ́nkọ́bá ní fọ́nù kẹwàá wọ́n ní yutaqarrabu ila Allahi azza wa jal bil barahati minhu ẹni kẹrì tó àbárí tó wárí bá ní yutaqarrabu ila Allahi azza wa jal bil barahati minhu a máa ń sin lọ́n pẹ̀lú pé ká jìnà ìjìnà ẹni bá ní èèyàn fi ń sin lọ́nù ó ní wọ́n yóò jẹ́rù wọ́n yóò tẹ́kọ̀rù ìwé ẹni bẹ́ẹ̀ a máa ń yàn án lódì wọ́n yóò tẹ́kọ̀rù a máa ń yẹpẹrẹ irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n yóò sáná gbogbo dẹ́tẹ̀ a sì jìnà sí ti ń ṣe inú àìsàn nítorí pé ìfàyè àdá lè ń gbọ́dọ̀ tẹ̀lé járọ̀ bẹ̀ àìsàn tó yára ran ni tó yára ran ẹlòmíì ní í ṣe ìwọ́tọ̀ ọba ń súnmọ́ wàá padà fara gbá ìsàn òun náà sì ni tó ní bàbá wá fi ìkànnú àwọn àìsàn ara wọn fi ṣe àpèjúwe ìtò lè jù lásìkò yìí àfáàní Allahu min hawa iyyakum ọlọ́run kó sórí àtẹ̀yẹ fún ònú ẹ̀ òun náà ni mọ́rọ̀dù kòrónà ìtọ́pọ̀lọpọ̀ ń gbé káàkiri ayé méjì tó jáde nísìn omi kẹ́ní kan náà gbé omi bú ni kọ́lọ́mọ́dé amúkọ́lọ́mọ́dé taliwa jama ẹ̀hẹ́ tó fi já ìsàn ọkàn lè yóò kó láre ní bíbí àmì àbá wọn fi àìsàn ìta gbangba wọn fi wé àìsàn ọkàn gbégbé fi yára kó tìta nì nínú àìsàn bẹ́ẹ̀ ló yára kó tinú náà ròyìn ní àbámbarú wọn lòpọ̀ ní àbámbarú wọn ṣe ní àwọn lọ́rẹ̀ ayò ìgbà tó ń bọ́lá sí gbogbo ọlọ́jọ́ wúlò fún ajọ́ ṣe wọ́lá ń